على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد mo داو في ابيري dáhùn sí على ìjarun àbí wípé ṣóòótọ́ ni wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó jáde láyé lẹ́ni tí gbèsè wà lọ́rùn ẹ̀ ó dápá gbòòrọ́ bí àlóbèrè question yẹn ok mo wá ṣèlérí pé <clears throat> màá ṣe ìwádìí nípa ẹ̀ kí ló ń jẹ́ gbèsè gbèsè ní ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó wà lọ́rùn ẹni táà tí ìdápadà fún ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ yálà ayáwó táà tí ìrìsàn ni àbí arajà táà tí ìrìsàn gbèsè náà ní méjèèjì ó yàtọ̀ sí pé tí wọ́n ní ká bá ní tọ́jú nǹkan pamọ́ ṣòtìyé a kì í sábà pè yẹn ní gbèsè ẹni tí wọ́n bá fún ní nǹkan tọ́jú tí nǹkan ọ̀hún wà ní ọwọ́ ẹ̀ tó fi gbẹ́mìí mì a kì í sábà pè ní gbèsè so bá ní èèyàn jẹ gbèsè ìkan nínú méjì ló máa ń sábà túmọ̀ sí yálà kó rajà tí ò tí sanwó ẹ̀ àbí pé ó yáwó tí ò tí ì rí san now ṣóòtọ́ wá ni pé ìkànnù méjì yìí ṣẹlẹ̀ sí aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni mo fẹ́ ka hadith yìí tó wà létí wọ́n ní ó wà nù sunan ibn majah wípé wúfíà rasulullahi sallallahu alayhi wa ودرعه مركونة عند يهودي بثلاثين صاعا من شعير لأهله wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tí ó fi jáde láyé ó jẹ́ni tó lọ fi ẹ̀wù ogun ẹ̀ tó lọ fi dógò tó lọ fi ṣe collateral ó ní kí yahudi kan tó ra àwìn sha'ir tí í ṣe ọkà bàbà tó rà lọ́wọ́ ẹ̀ ó ní kó gba ẹ̀wù ogun òun dání títí dìgbà tóun á fi wá san owó yẹn fún un ọlọ́run wá kọ wípé á jáde láyé kó tó rí owó náà san mo rò pé gbèsè ni àbí ṣùgbọ́n tí wọ́n bá ní sànẹ́bì jẹ gbèsè jáde láyé eh, a ní kí ni agbàlérò pẹ̀lú ṣáà nábì jẹ gbèsè ìkànnù méjì ló lè túmọ̀ sí ẹlòmíì lè rò wípé a fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé eh, àìrí owó lò àìrí owó ná tó lè mú ni gba nǹkan láwìn àbí tó lè mú ni yáwó kẹ́lẹ́mì wá mú ẹ̀mí lọ láláì jẹ́ pé a tí rí ẹ̀tọ́ yẹn dá padà fún ẹni tó ní kì í ṣe tuntun kì í ṣe bàbàrà ẹni tó kọ́ wa lẹ́sìn gan tó fi pàtàkì ẹ̀ka fúyẹ́ lọ́rùn nígbà tá a láyé kí gbèsè má wà lọ́rùn wa tó fi tó fi tó fi kọ́ wa tó ṣe pàtàkì ká máa dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà tó fi kọ́ wa ọlọ́run kọ wípé òun náà ní nǹkan lọ́rùn nígbà tó fi jáde láyé téèyàn bá ń sọ ọ́ nísọ pé a fi ń ṣe wáàtí fáwọn èèyàn kí wọ́n ó lè mọ̀ pé ìsọkúsọ ni kéèyàn kan ní ẹni tí kì í bá ṣe pé ó lówó ara dẹ̀ẹ́ Eh, wọn ò lè rí ìsìláàmù ṣe báwọn kan ṣe máa sọ wọ́n ní ẹ̀sìn yìí eh, bẹ́yìn ò bá lówó kò lè rí ṣe wọ́n wá ń sọ fún yín pé ẹni tọ́lọ́wọ́n bá rán sí yín gan-an fẹ́ ọ̀wọ́n oúnjẹ ó mú òun náà débi pé ẹ̀wù tí máa wà lọ́sójú ogun ó lọ fi gba àwọn oúnjẹ so ẹni tó ní àìrówó náà ló mú òun fẹ́ yà sí. Si, Eh, ọ̀dọ̀ àwọn nàṣọ́ra á sọ fún pé islam ò ní tàn islam ò sọ fún ẹ pé tó o bá ti gba la ilaha òjò owó máa rọ̀ lé ẹ lórí ni rárá ọlọ́run lè dán wa wò tòun ti pé à ń islam kówó má tòun ṣùgbọ́n tí ànábì fi dára lójú ni pé ẹni bá ti ní ààyò ọkàn ọlọ́rọ̀ ni ó pẹ́ ọlọ́run bọ̀ wá ká ìtó yẹn kúrò tí a fi kí tó tí a fi yọ so ẹni bá nírú àníyàn yìí pẹ̀lú sísọ pé ànábì jẹ gbèsè agbọ́yé ṣùgbọ́n lómi lè ní àníyàn búburú àníyàn pé ṣùgbọ́n ànábì ló kì wá ń lọ wípé a gbọ́dọ̀ jẹ gbèsè kú tá a sì tún rí kà wípé ó kọ̀ láti kírun sí òkú mùsùlùmí kan lára nígbà tó ṣèbéèrè pé ṣó ní gbèsè lọ́rùn tí wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní rárá o òun ò ní kírun sí lára sọ́lú aláṣọ àṣíbíkùn ẹni tó bá wá kí wà ń lọ nípa gbèsè <clears throat> tó láà gbọ́dọ̀ kú láì tán tóun fún rẹ̀ wá ní gbèsè lọ́rùn gbà tó kú ẹlòmíín lè fẹ́ sọ̀rọ̀ yẹn ní sọ àbùkù àbí àwa dá lóhùn pé rárá ó lálàyé irú èyí sànàbí kọ yẹn irú ẹ̀kọ́ ni tiẹ̀ ẹgbàláyé yẹn ṣẹ̀rí àwọn yahudi nínú ohun tí wọ́n fi gba yìí wọ́n fi gbajúmọ̀ òun ni pé wọ́n a máa yáni lówó èlé dèní tá à ń sọ̀rọ̀ yìí ẹ ní tí wọ́n fi gba yìí òun ni institution rìbá kìí ṣe ní nàìjíríà o all over the world ẹni bá ka ìwé kan tí shakespeare kọ the merchant of venice ẹ eh, àwọn tó kọ tó ṣe english literature wọ́n á mọ̀ yìí pé tó fi dé europe wọ́n mọ̀ pé nǹkan kan táwọn yahudi àwọn jews tán fi gba yìí ni pé gbogbo ibi tó bá ti ní wọ́n ń yáni lówó èlé àwọn ló máa ń wà ní díẹ̀ now wọ́n ṣe ń ṣe láti ilẹ̀ nìyẹn nígbà tí wọ́n wà ní Mẹ̀dínà náà nípa báyìí ìgbà táwọn nẹ́bì fẹ́ ra oúnjẹ àwọn àpá kan ní kí ló mú òjíṣẹ́ ọlọ́run ìyàsọ́dọ̀ Yẹ̀húdí tó jẹ́ pọ́dọ̀ ẹ̀ ló ti lọ gba àwọn oúnjẹ ó yẹ ká ṣèbéèrè àwọn kan ní àǹfààní méjì wà nù ẹ̀ wọ́n ní kínní ó ṣeé ṣe kó jẹ́ pé irú oúnjẹ tànàbì ní ìdìyẹn ọ̀dọ̀ yahudi yẹn nìkan ló ti rí èèyàn máa ń wá quality rice ṣàǹpé local rice wà Thailand wà ó ṣeé ṣe pé pé the particular type of rice téèyàn ń wá ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí tó ń ta rice ó lè má ní brand yẹn àwọn àfáà kan ní dájúdájú tobi ṣe ọlọ́run bá fẹ́ gbà wín oúnjẹ kan pàtó tó wá rí mú àwọn sọ̀hábà ẹ̀ ẹni tó lè fún láwùn yẹn kò ní tẹ lọ́rùn pé kóun lọ gbà lọ́dọ̀ yẹ̀húdí ju kóun gbà lọ́dọ̀ sọ̀hábì ẹ̀ lọ ó ń láti jẹ́ pé yẹ̀húdí yẹn òun ló ní the particular type sàmẹ́bí fẹ́ tó fẹ́ gbà yẹn wọ́n ní wọ́n àlàyé kan nìyẹn wọ́n lálàyé kejì ni pé a lè rí àwọn tí wọ́n fẹ́ gbé ẹ̀sìn parí tí wọ́n ní mùsùlùmí ò gbọ́dọ̀ bá ṣòwò a gbọ́dọ̀ rà a gbọ́dọ̀ tà pẹ̀lú kèfèrí kánàbí wa mọ̀ ọmọ fẹ́ fi ẹ̀kọ́ yẹn kọ́ wa rárá o la yanhakumullahu anil ladhina lan yuqatilukum pé kẹ́ ẹ ní dáadáa tẹ́ ń bára yín ṣe àtẹ̀yìn àtàwọn kèfèrí tí kì í bá ti ṣe pé wọ́n wà nínú àwọn tó fẹ́ lé yín jáde nínú ilé yín so jẹ́ kí n rajà yín lọ́dọ̀ yahudi kí n lè fi kọ́ àwọn ọmọlẹ́yìn mi lẹ́kọ̀ọ́ wípé kárà lọ́wọ́ wọn kátà fún wọn kì í ṣe wọ̀ nínú ẹ̀kọ́ tí wọ́n tẹ̀ ní ànábì fi rírajà àwìn lọ́dọ̀ yahudi kọ́ wa ni pé yahudi kan wá sin ànábì lówó ojú Umar wá pọ́n wípé ah, odidi aṣáájú ẹ̀dá wàá máa wá béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ pé àsìkò tí wọ́n dá òtí ìtò kì í ṣe pàǹbẹ́bí jàǹbá àmánà àsìkò yẹn òtí ìtò ojú Umar wá pọ́n òjíṣẹ́ ọlọ́run wá fún Umar ní sùúrù pé mú sùúrù ẹni tí a jẹ lówó ó lẹ́tọ̀ọ́ kó béèrè owó ẹ̀ òun ò ní tù pọ́njú dá lóhùn ẹ̀yin tó bá yẹ ká sọ fún náà lásán pé àkókò tá a tó di tá a dá òfin ìtò kò jù bẹ́ẹ̀ náà lọ má wàá fi ìdààmú lórí pé òun ló ní ẹ̀tọ́ ẹ̀tọ́ wà lọ́wọ́ wa ṣe akẹ́kọ̀ọ́ kan nìyẹn good so àwọn àfáà kan ní ó ṣeé ṣe ẹ̀yin tẹ́ wà níta yẹn ṣé bẹ́ẹ̀ wá mọ́ṣáláṣí wá kẹ́kọ̀ọ́ ni kí ló ṣẹlẹ̀ àtẹ̀dúgbà kìí tẹ̀ pariwo mọ́ so àwọn àfáà kan ní ìyẹn náà lè wà nínú ẹ̀kọ́ tánàbì fẹ́ fi kọ́ wa tó fi jẹ́ pé ó gba àwìn oúnjẹ yẹn wọ́n wá ní àwìn tóun gbà ó yàtọ̀ sírú èyí tó ń kì wá ń lọ ẹ̀ tó torí ẹ̀ sọ pé òun ò ní kírun sí ẹnìkan tó ní gbèsè lọ́rùn ẹ jẹ́ ká wò báyìí téèyàn bá jẹ wá ní fifty thousand tó yá fifty thousand lọ́wọ́ wa tàwa ní à torí pé ọkàn owó balẹ̀ kó máa fẹ́ san owó yẹn afẹ́kófin kankan dógò yẹn ni pé kó fún wa ní collateral ṣé ń gbọ́ mi dáadáa ó wá ní collateral tó ń fẹ́ fún wa ni pé ilé òun ilé òun ìwé ilé òun rè fifty thousand yẹn ìpọ́njú mú ó ní ìdí ẹ̀ bóyá ó fẹ́ ó fẹ́ ra oògùn emergency ẹ dákun ẹ fún mi síta ní à ìwọ àlẹyẹ fifty thousand ó ní ẹ wò ó dọ́kúmẹ́ǹtì ilé òun rèé ilé tó wọ́ sí more than a million more than two million three million ó wá kó lé wa lọ́wọ́ rọ́pò fifty thousand tó gbà lọ́wọ́ wa pé tóun ò bá san fifty thousand yẹn ká ṣe kí ni bàbá lè ta ilé yẹn ká yọ ohun tóun jẹ wa ẹ dákun tẹ̀lé ọlọ́run tẹ́niyàn bá wá kú kó tó rí gbèsè wa san ṣé ẹ̀tọ́ tiẹ̀ ló wà lọ́wọ́ tiwa ní àbẹ́tọ̀ tiwa ló wà lọ́wọ́ tiẹ̀ ẹ rí i pé ẹ̀tọ́ tiẹ̀ tó wà lọ́wọ́ wa ó ju ẹ̀tọ́ tiwa tó wà lọ́wọ́ ẹ̀ lọ sẹ́ǹgbọ́n good so yehudi tá à ń mẹ́bi ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀wù ogun ámọ̀ wọ́n máa ń wọ̀ lọ ojú ogun tó ní bálù lànàbì fi dúró tí bálù ẹ̀wù yẹn bá kéré sí bálù oúnjẹ tá ànàbì rà ní yahudi ò ní gbà bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá wọn nìyẹn àwọn òkọ̀ kí wọ́n squeeze èèyàn kẹ́jẹ̀ jáde lára èèyàn so ohun tó fi gbà tí kànàbì fi ẹ̀wù yẹn dúró díjọ́ tí a wá fóun ní owó tó ń jẹ ìtumọ̀ ẹni pé tó bá sàkókò yẹn tí ò bá rówó yẹn san ó lè lu ẹ̀wù yẹn ní gbàǹjo kó owó nǹkan tó rà so ó kéré jù á rí dájú pé ẹ̀wù yẹn o ó níye lórí ju ohun táṣáájú ẹ̀dá wa rà lọ́wọ́ ṣàgbọ́yé so káwọn kan máa wá ti fi ẹ̀wé ti òkú tó pọ̀ láti kírun sí lára ń jọ́ sí wọ́n wá ní à ṣe ń lọ ká má jẹ gbèsè òun náà wá jẹ gbèsè fún àwa ní rárá tí ẹ yàtọ̀ sí èyí tó kì wá nílò ẹ̀ mo rò pé ọ̀rọ̀ yẹn clear ṣùgbọ́n wọ́n bá ní ṣé gbèsè ni àmì bẹ́ẹ̀ náà ni gbèsè ni gbèsè náà ni torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ń sìn ní òun ló ṣe fi ẹ̀wọ̀ ogun ẹ̀ ló ṣe fi dógò mo rò pé point ti clear now so ẹ̀ẹ́d eh, tá ní ìbéèrè lábẹ́ àbí àlékún àlàyé pé níbù káàtà sí ká ṣe é ah, number one number two number three bismillah amin wa antum naam Thank you ìdílé owó olóòtú wa pàtàkì lọ́wọ́ nípa àwọn pọ̀ ní ìdílé ìgbẹ́sẹ̀lẹ́kọ̀ ẹ̀ka ẹ̀rọ lẹ́sẹ̀ pé owó tó bá tó lò lọ́wọ́ ní ìdílé bọ̀ òun ti wá tó lò jáwé owó ìwà pọ̀ sí tó lè ṣe ìyẹn bá ṣe ìgbèlè ló jẹ́ lórí àbí. Naam, àkọ́kọ́ náà kati bẹ̀yẹn bẹ̀rẹ̀ kati bẹ̀yẹn bẹ̀rẹ̀ a ti fi dá wa lẹ́kọ̀ọ́ rí wípé nínú ohun tí wọ́n mọ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam ni pé wọ́n ní kí wọ́n bá tọ́jú nǹkan sí lọ́wọ́ bí wọ́n ṣe tọ́jú ẹ̀ sí lọ́wọ́ ni wọ́n máa ń bá a àwa ti kọ́ wa bákan náà wípé wọ́n ní kéèyàn bá yáyàn lówó títí di àkókò tí ẹni tá a yá lówó á ti dá owó yẹn padà àkókò tó ṣe ìlérí ẹ̀ èèyàn á máa ní ládàá pé hadith kan ní á máa ní ládàá pé a sì nǹkan tó jẹ́ déédéé owó yẹn ti sàrà fún ọjọ́ kọ̀ọ̀kan tákòókò yẹn bá wá tó tí òrówó ọ̀hún dá padà ta tún wá wo pé a ah, kì í ṣe kàìfẹ́ dá padà ilẹ̀ ló kún mọ́ a tún wá ṣe sùúrù ládàtà máa gbà látara sùúrù yẹn lẹ́yìn due date ọlọ́run àti wọn ní kí wọ́n dọ́gbọ̀lẹ̀ fún wa sọ pé ó ń gbà wá níyànjú nìyẹn pé ká máa yá àwọn ọmọ ìyá wa lówó bẹ́ẹ̀ náà ló tún wá ń kí àwa ká yá lówó ló ń kì wá ń lọ wípé mọ́tòlólọ́gbà ní zolu níjọ́ tó o bá fi lágbára àti dá owó olówó padà each minute tó fi ń dìlé ẹ̀ ká má fi àtọ́ each day wọ́n máa pa àkọsílẹ̀ pé òun ṣe àbòsí wọ́n á máa kọ́ fún ọtí òyàwó ẹ̀ kì í ṣẹni tó yáwó ní á ní òun fẹ́ kí ládẹ́ tó yáwó lówó pọ̀ kó máa wá dìlé owó olówó sọ́wọ́ rárá owó yẹn bá ti ń ṣarajọ́ àgàgà tó bá jẹ́ pé ó dágbà kan pàtó tó ń fẹ́ dáwó yẹn kó má fara yin ẹni tó yá lówó ìsìláàmù kọ́ni tó yáni lówó lẹ́kọ̀ọ́ ó fẹ́ni tó ń yáwó náà lẹ́kọ̀ọ́ but ládàtà ń sọ yìí fẹ́ni tó lo tó jẹ́ tiẹ̀ tó wà ní kápá ẹ̀ ni wọ́n ṣe ní tóbìnrin náà bá ṣe sàrà nínú oúnjẹ ilé ọkọ ẹ̀ ṣé ń gbọ́ mi dáadáa. lẹ́ni tí ò gbà yọ̀ǹda ọkọ ṣùgbọ́n tó mọ̀ pé inú ọkọ ò ní bàjẹ́ sí i wọ́n ní yóò máa ní ìlàjì láadáa torí pé ó mọ̀ yìí pé ọkọ ò ní bínú tó bá dé tó lè pé àpò rẹ̀ sì yẹn ó ti kí ló ṣe fún nílàjì ládá ìlàjì ládá pé òun kọ́ ló ní ohun tó fi ṣe sàárà yẹn ṣùgbọ́n ó ṣe ìfúwọ́ fún ọkọ tó ní ṣé yé wa ṣùgbọ́n tó bá dá lójú wípé tọkọ bá dé tó bá gbọ́ pé òun bu agolo ìrẹsì kan fún ẹnìkan inú ẹ̀rù yíyọ sí obìnrin yẹn ò láṣẹ láti fi tó jẹ́ tọkọ ẹ̀ tí òkú mílíọ̀nù kò láṣẹ láti fi ṣe sàrà tó bá ṣe kò ní ládàá so bẹ́ẹ̀ náà ni gbogbo owó olówó tó bá lọ́wọ́ wa àláǹfààní ká máa fi dúkìá onídúkìá ṣàánú àfi tó bá jẹ́ pé a máa kọ́kọ́ pe ẹni tó ní pétò nínú nine million tó wà lọ́wọ́ mi o ẹnìkan ní kí n yá òní one million ṣé kí n yá tó bá ní kẹ́ ẹ àjẹ́ pé olówó ló yá kì í ṣèmi èmi lọ́lọ́run kàn ṣe ní intermediary ní but owó yìí wọ́n ló di two thousand àti nìkan kí wọ́n tó gbà á sáré lọ lò ó ó rọrùn nínú Islam ká ṣe bẹ́ẹ̀ lálá ìgbàyọ̀ǹda ẹni tó lówó ẹni bá ṣe gan lẹ́yìn thank you tọmọ ànábì ádámà máa ṣe fún un kò sákọlẹ̀ ládàkùn torí pé ẹni tó bá ti jẹ́ ohun ẹ̀kọ́ àti fi ṣe ìbádà mo rò pé pọ́ǹtì clear good tó bá wá ń ṣẹlẹ̀ pé èèyàn wá yáàyàn kan lówó láláì gbàyọ̀ǹdẹ́ni tó lówó ó wá kú ó ti di gbèsè ìyẹn gan ni ìbéèrè torí pé kò gbàyọ̀ǹdẹ́ni tó lówó tó kó sùn lọ́wọ́ tòǹgbà tá a sọ pé ohun tí wọ́n fún wa tọ́jú kì í ṣe gbèsè tá a bá ti wá mọ̀ ọmọ ìjàmbá àmàna tí wọ́n fẹ́ ká fi tọ́jú nǹkan yẹn ó ti di gbèsè ni wọ́n ṣe ní tí wọ́n bá fún wa ní nǹkan tọ́jú tí nǹkan ọ̀hún bá bàjẹ́ látara pé ìṣẹ̀lẹ̀ tí kì ṣàwálà fà á tó bá dé bá a ní ṣe dọ̀mán a ní fún ẹni tó yá wa tó kú wa lọ́wọ́ a ní fún láàrọ̀ for example sí ká ní wọ́n pín ten million fún yàn lọ́wọ́ pé ẹ bá ń tọ́jú ẹ̀sìn ilé earthquake wá ṣẹlẹ̀ ilé wa jìn sínú kòtò ẹni tó kó ten million sí mi lọ́wọ́ yẹn kò lè lọ síwájú adájọ́ ṣẹ̀rí àkọsọ pé dandan dan òun á gba ten million torí pé èmi kan mo fa àtùpè ṣé yé wa ṣùgbọ́n kó ten million sí mi lọ́wọ́ mo wá ní compound ilé ìlú save kò ní ìdí kí n kó yẹn sínú ilé mo tilẹ̀kùn un lẹ́gbàá tí mo fẹ́ sùn báàgì tó wà náà mo wá sọ sínú compound o lè wá kó ògiri tó ti yé ó wọlé kò tí ẹ̀ kó ògiri mo ní síìtì wa olè òkè yíyá ń bẹ̀ mo sílẹ̀kùn géètì lẹ̀ olè wọlé yízílì ògbé owó yẹn adájọ́ sẹ̀rí àmà bèrè pé ṣébi tó fi owó yẹn sí ṣébi tí ò yẹ kó lè ní access ni wọ́n bá ní bẹ́ẹ̀ ni òun ló wá kọ́ọ̀dù tí olè fi ní access ó máa san àárọ̀ tẹni tó lówó yẹn mo rò kó clear irú ẹ̀ ni ohun tá à ń sọ yìí ẹni tán fún ní owó tọ́jú tó wá lò ó láláì gbàyọ̀ǹda ẹni tó ní ó ti ṣàkóbá fún àmàánà yẹn ó máa di gbèsè sí lọ́rùn tó sì jẹ́ pé kánìkì ṣe fóun ló wá take prerogative láti yáni láì gbàyọ̀ǹda tí nǹkan kan bá ṣe owó yẹn lọ́wọ́ ẹ̀ níbi tó yẹ kó tọ́jú ẹ̀ sí wọn ò ní sọ pé kó dá owó yẹn padà gẹ́gẹ́ bí ìlú ṣe ṣó clear alhamdulilayi ẹ jẹ́ kí n sọ ìbéèrè lọ́bẹ̀ mi o lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ohun tí wọ́n béèrè yìí nínú àdánwò tó máa ń bá àwọn tí wọ́n bá jẹ́ akápò mọ́ṣáláṣí ni ẹ máa rí ojú bọ́ọ̀dù wọn ní mọ́ṣáláṣí ní bóyá two million ó dìjọ tí wọ́n bá ní kí financial secretary kó wá kó kó wá kó wá pé a fẹ́ ṣe project kan lẹ máa mọ̀ pé inú two million yẹn ìmáàmù yáyẹ kan báyìí làdáni yáyẹ báyìí bàbá àdínì yáyẹ báyìí bàbá kíní kan bàbá kìnìkan nù ẹ̀ẹ́kàn rí pé ojú bọ́ọ̀dù ni owó wà <laughs> so ẹ̀ẹ́ à ń béèrè wípé ṣó ṣẹ̀tọ́ kò ṣẹ̀tọ́ ẹni tí wọ́n lọ bá treasurer mọ́ṣáláṣí tí wọ́n lọ bá pé dákúyá wa lówó ó yẹ kó fèsì pé owó jọmọ́ ní àlèyáyàn tá a bá máa yá anybody ìmáàmù ńlá ti jẹ́ kí wọ́n mọ̀ yìí pé owó jọmọ́ tó wà lọ́wọ́ òun ẹ̀fọ́ oníyọ̀ǹda pé òun fẹ́ yá lágbájá so ó rọrùn láti máa ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń wà nídìí owó wọ́n máa ń sábà ká fún ìsọnù tó máa bá wa torí treasurer ni wọ́n máa bó tó dájú <laughs> owó olówó kọ́nà fẹ́ ká fi ṣàánú ẹni bá fẹ́ ṣàánú nínú nǹkan tóun ní fún rẹ̀ ni owó olówó tán bá la dájú nípa time protect ẹ̀ ọ̀dájú dáadáa nìyẹn alhamdulillah question number two aleykum salaam wa rahmatulah nítorí ọlọ́pàá àwọn ìgbà ilé ìjọba mo sọjálẹ̀ ilé ta fi dúró yẹn déédé nǹkan tó jẹ́ owó tó yá ni wọ́n yọ nínú value ẹ̀ gbogbo ilé yẹn kọ́ ló máa di tẹ́ńtò ya lówó tó ti yé tó bá tẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ ta lé yẹn tán bá ta léyàn ìbá nǹkan tó yá ni wọ́n á yọ nínú owó léyàn ìyókù àwọn tó máa jogún ẹ̀ lónìí ṣó clear mi mọ̀ bí báńkì ṣe ń ṣe nìyẹn àwọn báńkì àwọn àbòtí tó wà níbi tiwọn nìyẹn ibi tó bá fi dúró wọ́n á dẹ̀ rí dájú pé tó fi dúró yẹn ó ju nǹkan tí àwọn ya lọ àbòtí tó wà níbi system yìí ta ṣe ń sọ pé ẹ jẹ́ kí ṣẹ̀rí àráyè kó dòdó padà sí ayé question number three kó the last question. ó ti ó ti ó. naam. Uh-huh. Ah, kí ni ò bá tún jẹ́ gbèsè ní? ok ẹ jẹ́ yanjú ẹ̀ one by one bàbá ẹni tó yẹ kó san school fees ẹni ó jẹ léèwé lówó ó wá kú gbèsè ni sùkà tó pín ogún bàbá a máa yọ owó tó jẹ school yẹn àdàpadà fún school ṣé yẹn clear ọmọ àti bàbá wa jẹra wọn lówó tí ọmọ bá jẹ bàbá lówó tí bàbá wa dákẹ́ tí wọ́n tún kún ogún bàbá ọmọ tó jẹ bàbá lówó yẹn ó ní láti dá owó yẹn padà àbí kó ṣàlàyé fáwọn yòókù ẹ̀ pé òun jẹ dádì níye báyìí wọ́n á ṣi mọ́ ohun tí bàbá fi sílẹ̀ kan tó pín ogún yẹn ṣókíà ṣùgbọ́n tí bàbá bá jẹ ọmọ lówó bàbá ló ní ọmọ òun náà ló ní nǹkan tí ọmọ ni ẹ́n so a kì í ní kí bàbá dá owó yẹn padà rárá àfi tó bá wù bàbá láti dá padà báńdà bí ṣe dájọ́ yẹn nìyẹn o mo rò pé clear alhamdulillah ẹ ọlọ́run ọba bá ṣe ń gbọ́ àgbọ́yé yìí kọ́lọ́n jẹ́ ká lè máa rí lò ọlọ́run dákun má ṣe wá ní onígbèsè jẹ́ kí n tọ́lọ́run ṣe fún wa tó wa kó bò aláṣìírí bí wọ́n ṣe ròyìn aṣíwájú ẹ̀dá wọ́n ní a lè pè ní tálíkà torí pé àṣírí ẹ̀ bò bó tiẹ̀ jẹ́ pé nígbà míì àwọn ìyàwó ẹ̀ ní ẹ̀ẹ́sìn òkè ń rú nílé ẹ̀ tó túmọ̀ sí pé kì í ṣe gbogbo ìgbà làwọn náà máa ń rí iná dá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àṣírí ẹ̀ bò kì í tọrọ jẹ gẹ́gẹ́tì sìn ṣùgbọ́n ṣé gbogbo ìgbà ikú ṣì máa wà nílé ẹ̀ kì bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn tó ní ìsìláàmù ṣeé ṣe láláìjólówó wọn á sọ òun náà máa ń ní bùkátà tó ti yé jẹ́ pé arọ́jú rírọ́jú yẹn ayọ̀ ọkàn tó níni ló ṣe ní ọrọ̀ tó tó ọrọ̀ tó wà lọ́kàn sí so ọkàn yẹn olórí ni táàfà bá ní ẹni yìí ló máa jẹ táàfà ò bá ní ayẹ pẹrẹ bí abẹ́rẹ́ ni ìyẹn nìkan tó ń da àwùjọ wa tó ń dà láàmú báyìí so ọlọ́run kí títọkàn bá ti wá wà kí títọwọ́ náà bá wá kún dáadáa ni subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Thank you.